àáfò òkúta gidi tó parọ́ mọ́ ìwọ ìyá yìí tó fi di èrò ẹ̀wọ̀n kí àáfà yìí tó wá fún ẹ ní Islam èmi Alfulany padà gbé kámẹ́rà lọ mọ́ṣáláṣí àáfà yẹn gbéyà ẹ̀yin lẹ́ran lẹ́sọ̀ obìnrin yìí di Islam o ẹ̀yin náà ń kọ́ mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ àgbé kámẹ́rà wá bẹ́ẹ̀ káwọn èèyàn ti ẹ̀ fi opportunity yẹn kí wọ́n ran ẹ̀ sáà gba one naira ní ọwọ́ ìyá nínú owó tí a gbà fún yàá a dẹ̀ ṣe fídíò fún àfọkúta gidi bóyá náà rí two hundred thousand orú nǹkan tá à ń rí ìyá rí ti mú ìdí àgbàlá Gabriel a rí ti ìyá yìí gan ó fẹ́ sún yẹn láti máa ṣe gan ok owó ọdún méjìlá sọ fún ẹ ní ní ṣọ́ọ̀bù ń sìn tọwọ́ ọdún méjì bá tán ṣáàgbé ẹ wá sórí kí ní pé ẹ̀jọ́ o wa tó fẹ́ sanwó ṣọ́ọ̀bù yá ni o so possible a rí ẹ níjọ́ tá a kọ́kọ́ rí ẹ bẹ́ẹ̀ náà nìyá yìí náà wọ́n yàtọ̀ síra wọn o. àti mú ìdí nì àti ìyá ìyá ìyá ìyá òòṣà tó máa di ìyá kùránì. wọ́n á wọ òjò yàtọ̀ síra wọn. èmi kọ́ nìyá yẹn parọ́ mọ́ èmi kọ́ nìyá yẹn bú but nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ tí wọ́n gbé ìyá yẹn lọ sẹ́wọ̀n tó dẹ̀ jáde tán lọ rìmáìndì ìyá yẹn tó dẹ̀ jáde tó Islam platform tiwa kó tó kàn yá yìí làwa ti máa ń ṣoore fáwọn èèyàn hmm. táwọn èèyàn dẹ̀ máa ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí kì í bá ṣe pé béèrè béèrè yìí ni mi ò ti fẹ́ sọ ọmọ rárá. Hmm. ṣùgbọ́n for clarity hmm, mi ò eh, fẹ́ sọ ọmọ afẹ́kẹ́ yànnà náà. kódà àwọn tí wọ́n jẹ́ followers wa tán wò wá tán bá rí báyìí mi ò ti fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ tó láti ṣe tiwa ṣe tiwa fọlọ́run Hmm. but ẹ jẹ́ kí n gé e ní kúkúrú ní tó ṣẹlẹ̀ láàrin wa ni wípé agbowó fún ìyá yẹn owó tá a gbà ń jọ́nà jẹ́ three million three hundred thousand. ní káàṣì àbí ní promise náà wà ń bẹ̀. promise náà wà ń bẹ̀. na but two million three hundred ló wọlé. na ó padà ó padà di two million five hundred torí bẹ́ẹ̀ nìkan padà sẹ́ndí two hundred owó èsì. na adẹ̀gbà ṣọ́ọ̀bù fún ìyá yẹn arajà síbẹ̀ àgbà ṣọ́ọ̀bù asanwó ọdún méjì. two hundred thousand lówó ṣọ́ọ̀bù nílọrin gbígbé eh, for clarification èmi kọ́ ni mo promise ìyá ní mẹ́ka o hmm. èmi dẹ̀ kọ́ mo promise ìyá pé màá kọ́lé fún ìyá o hmm. àdéhùn tó wà láàrin wa náà ni pé bàdáyà yẹn ló kù. ṣé orí ètò iná ti promise ẹ ní mẹ́ka ni. orí ètò wa náà ti promise ẹ. Ah, èèyàn kan ló pè wọlé. ẹnìkan ló pè wọlé olóhùn àfún ah. ní mẹ́ka ẹnìkan náà tún pè wọlé olóhùn akọ́lé fún un akọ́ mọ́ṣáláṣí wọn ara mọ́tò fún un. Hmm. kí ni fẹ́ ló ń bẹ̀ ni wípé àdẹ̀gbà ṣọ́ọ̀bù fún gbàgbà àgbà ṣọ́ọ̀bù fún arajà síbẹ̀ àgbà ṣọ́ọ̀bù ọdún méjì that is two hundred thousand wọ́n gbowó. agreement àti commission. fifty thousand that is four fifty arajà arajà one point three million síbẹ̀ nigeria nowadays. ṣé ẹ̀yin lè lọ rà á ni àbọ̀ náà lọ rà nǹkan rẹ̀ fúnra rẹ̀. wọ́n lọ rà á bí company bí company wà ló ṣiṣẹ́ wọ́n pè wá ló ṣiṣẹ́ wọn máa náwó síbò míì wọ́n tẹ̀ tí rọ̀yàn wá bá mi pé ká kówó fáwọn. Hmm, àwọn ò ṣe fúnra wọn. wàláhì tàlá ìtumọ̀tìlá alukurani ọlọ́run rẹ̀ hmm. wọ́n ti rẹ́ nìkan wá bá mi létà ńgbà tí mo wá confront wọn pé bọ́sẹ̀ ìlera àfa yìí wá àwa dì náà ìwọ̀n làwọn kọ́. wọ́n làwọn kọ́ ni o àwọn kọ́ o. lẹ́yìn tó wọlé tán. lẹ́yìn ìgbà tó wọlé tán pé báfa yẹn ṣe bẹ̀rẹ̀ ni pé owó tó wọlé ẹja kó fáwọn ìyá yẹn wàá mọ̀ bí wọ́n á ṣe ṣe mo a rárá àní ṣe bẹ́ẹ̀ hmm. àwọn èèyàn trust mi lórí platform mi náà fi ń fowó lẹ̀ bá a ṣe bẹ́ẹ̀ ṣe ń béèrè béèrè lọ́wọ́ mi yìí nísìn tá a bá gbé wá nísìn wípé ó ní ìdìrànlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n trust wa tí wọ́n jẹ́ die fan wa àbí ṣé mo gbòyìnbó yẹn eh, wọ́n á ti wọ́n ṣe kí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dáwó fẹ́ nìyẹn ni. Wow rọpẹ́ wa pẹ̀lú mi. àgbáyé sà hundred percent. àdẹ̀dáwò yẹn gbàgbà àdẹ̀dáwò yẹn àdẹ̀ wọ́n ní ká kówó fún mi náà àní kówó fún o àdéhùn tá a ṣe ni pé a dá yìí ló kówó àdẹ̀ ṣe é ara ten bag of rice ten bag of rice. lẹ́ra fún ẹ̀rọ sí ṣọ́ọ̀bù twenty bag of semo forty pack of indomie fifty litres of uh, groundnut oil òróró méjì ara ṣúgà ara yọ ara generator ara fan jẹnẹrétọ̀ ẹni park tó tuntun tiger lọ ara hmm. two fifty thousand aṣááru owó yẹn anáwó yẹn later ẹni tó promise CAC send two hundred thousand sí mi mo send two hundred thousand ẹ̀ sàkáǹtì wọn. Hmm. kí wọ́n fi ra icc bẹ́ẹ̀ fúnra wọn. ra icc bẹ́ẹ̀ fúnra kí ni fẹ́ ló ń bẹ̀ ni wípé ok ìwọ ta ti dá lóko o a dẹ̀ sọ fún ẹ ìwé yẹn bẹ lọ́wọ́ ẹ o ta fi ra ogun nǹkan yẹn o everything ta fi ra ogun nǹkan bẹ lọ́wọ́ ẹ àti receipt shop àti everything wà lọ́wọ́ ẹ o a dẹ̀ sọ fún ẹ wípé àwọn báyìí báyìí mo tó kọ orúkọ wọn sínú ìwé yẹn fún un ẹni báyìí promise five hundred wọn àti ìmú o. thousand thousand ẹni báyìí promise two fifty wọn àti ìmú wa o àwọn tó lórúkọ láwùjọ ni o hmm. ẹni báyìí promise another two fifty wọn àti ìmú wa o gbọ́tọ̀ promise wa ni àjẹwọ́n ló wọn jẹ wá lówó. bẹ́ẹ̀ni. ẹni tó bá promise tó bá lóun o lágbára àti ṣe ṣáàmù lọlé ọlọ́pàá ni hmm. ìyẹn yàtọ̀ sí pé mo yáwó lọ́wọ́ yín àwọn tá a bẹ ń sọ yìí a ti pè wọ́n sórí ètò wa fáì máa ń yẹ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ tí wọ́n ti ṣe é káwa torí pé wọn ò tí ì ṣe léyìí nísìnyí ṣáà máa bá wọn jà ni àbá máa fi wọ́n ṣẹ̀ sí hmm. ìyẹn ò ṣe kí ni kò yẹ kó ṣẹlẹ̀ possible bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi bá ń ṣe é àwa ò lè ṣe é ìdí ẹ̀ ló fi ló fi ló fi real ó rí à kẹ kẹ tó rí another program míì tí ò bá wúlò lórí péjì wa. Hmm wọn bá máa bú yan wọn bá máa búra wọn kí wọn lọ gbé fọ fídíò ní fídíò míì kí n gbọ́ no sẹbí nàjà ti pọ̀ gbàtà yìí náà di ọ́fíìsì wa nísìn ẹrí bó ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ń àwọn èèyàn tí a fẹ́ ràn lọ́wọ́ nísìn A witness ẹ láàbọ̀ yìí ó seven hundred and eighty people. tí wọ́n ti tò kalẹ̀ báyìí. wọ́n ti tò kalẹ̀ báyìí. láì sásìkò àwẹ̀. láì sásìkò àwẹ̀ bọ́n ṣe wà nìyẹn tá a bá pe àwọn staff ń sìn ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n sọ iye tí ó wà lẹ̀ nínú àwọn èèyàn tá a máa ràn lọ́wọ́ mo ti worú nǹkan tá à ń rí yìí arí ti mú ìdí Àgbàlá Gabriel arí ti ìyá yìí gan ó fẹ́ sún yẹn láti máa ṣe gan. bí mùsùlùmí bẹ̀rẹ̀ padà sínú Islam yìí ẹ̀yin ò ẹ̀yin ò fọwọ́ sí bẹ́ẹ̀ ni. ẹ̀yin padà sínú Islam ó wẹ́ kàn mí ní wọ́dún inú mi dùn kó padà sínú Islam tẹ́lẹ̀ lọ àwọn previous video tí mo ṣe tí mo dúró lórí náà ni wípé o ti padà sínú Islam máa ṣe Islam rẹ lọ ṣùgbọ́n má bu Àgbàlá Gabriel hmm. torí báwọn yóò bá mọ̀ ọ́ láyé lẹ́nìí onísábàbí táwọn èèyàn fi mọ̀ ọ́ lábẹ́ kádàrá tọ́lọ́hún Àgbàlá Gabriel ni anybody ò mọ̀ ẹ́ rí ibi kankan rí láyé. Hmm àwọn ẹbí ẹbí interview ẹ àwọn ẹbí ẹkọ ẹ tì ẹ anybody kọ ẹ tí a rí ẹ níjọ́ tá a kọ́kọ́ rí ẹ bẹ́ẹ̀ náà nìyá yìí náà wọn yàtọ̀ síra wọn o. àti mú ìdí nì àti ìyá ìyá ìyá ìyá òòṣà tó máa di ìyá kùránì. ìwà àwọn òòjọ́ yàtọ̀ síra wọn hmm. ìwà àwọn ògbọ́dọ̀ kó òòjọ́ yàtọ̀ síra wọn you understand. àdẹ̀dẹ̀ ló kò wò tán later ló wá nígbà náà pé ẹ nígbà tán dẹ lóko wò tán o àwọn kan wọn bẹ níjọ́ kejì ẹ àwọn fẹ́ sanwó léwu àwọn ọmọ àwọn fẹ́ ṣe gbá ìwọ̀n fún wọn lówó tààrọ ẹ. ìyá ń fowó ṣe sàárà. ìyá ló wá rọ. ìtẹ́nà lọ́wọ́ náà ọ̀nà fẹ́ ràn yàn lọ́wọ́. wọ́n tá ń gbé tó tó fẹ́ gbé yàn ẹni ọlọ́run bá bùn kó bùn mí ẹni ọlọ́run bá bùn kó bùn mí o ẹni ọlọ́run bá bùn kó bùn mí ṣé kò dábẹ́ nu Islam ni. ẹ ẹ dábẹ́ àmọ́ kì í ṣe bí ẹni tó náà ń wá. Hmm. Ah, wà á torí pé islam ní a máa sori èyí tí wọn náà jẹ tó mu tó fi owó tó fẹ́ fi tó ti establish yẹ kó tó di pé oyin manage ni kó tó di pé wọn náà mọ̀ ṣe sàárà try láti ráìsì báàgì mẹ́wàá tọ́ra fún ẹ yẹn gbìyànjú jẹ́ kó di ráìsì báàgì mẹ́ẹ̀ẹ́dógún indomie tọ́ra fún ẹ yẹn òróró tọ́ra fún ẹ yẹn wọn gbìyànjú báwo ni ó ṣe di púpọ̀ ṣé oṣooṣù àbọ̀dọ̀ ló làwọn gbé wá sórí program wa bi tó lórí ok owó ọdún méjìlá sọ fún ẹ ní ní ṣọ́ọ̀pù nsè tọwọ́ ọdún méjì bá tán ṣáàgbé ọba sórí kíní pé ẹ̀jọ́ o owó atọ́fẹ́ sanwó ṣọ́ọ̀pù yá ni o so possible. opportunity come but once. Hmm. afa àti ṣe fídíò mélòó mi tí ò rí kọ́ bọ̀. bẹ́ẹ̀ni. àwọn tó súnmọ́ wa gangan ṣe fídíò fún wọn rí kọ́ bọ̀. àárí kọ́ bọ̀ àárí wọ́n tán understand pé bọ́ọ̀ bí ṣe máa rí nìyẹn ẹ ṣe fídíò fẹ́ lómi á lè ra àánú gbà orí ni ẹ ṣe fídíò fẹ́ lómi kò ní ra àánú gbà òkè ẹni tí o parọ́ mọ́ àáfàá tó parọ́ mọ́ àáfàá òkúta gidi tó parọ́ mọ́ ìwọ ìyá yìí tó fi di èrò ẹ̀wọ̀n kí àáfàá yìí tó wá fún ẹ ní Islam èmi Alfulany padà gbé kámẹ́rà lọ mọ́sálásí àáfàá yẹn pé à ẹ̀yin lẹ́ran lẹ́sọ̀ọ́ obìnrin yìí di Islam o ẹ̀yin náà sàn kọ́ mọ́sálásí ẹ̀jẹ̀ àgbé kámẹ́rà wá bẹ́ẹ̀ káwọn èèyàn ti ẹ̀ fi opportunity yẹn kí wọ́n ran kọ́sọ̀pọ̀ ti ẹ̀ sáà gba one naira ní ọwọ́ ìyá nínú owó tí a gbà fún yà á dẹ̀ ṣe fídíò fún àfọkúta gidi bóyá náà rí two hundred thousand. Allahu Akbar. ẹ tó jẹ́ pìlẹ̀ ẹsẹ̀ orí. mílíọ̀nù tó mílíọ̀nù tí ó wọlé tọ̀yà wá. bóyá lórí bóyá làfáà ẹ̀ rí two hundred thousand kí àtọ́ wa bọ́ sí tàǹtà kó tó di pé àbọ̀ sí gbangba tó lọ sọ pé báyìí báyìí báyìí ṣọ́ọ̀tì ẹ̀ kàn sí yín ṣé fàfà wáyé ni kó tó di pé ọ̀nà ṣe rẹ́kọ̀dù wọ́n ṣe kéṣẹ́ẹ̀tì fún yín. ó ṣe rẹ́kọ̀dù fún mi àti wọ́n ṣe rẹ́kọ̀dù fún mi nọ́mbà wà fàáfà ò sí láyé èmi tó ń pè ya mo ní àwọn fọ́ọ̀sì rẹpẹtẹ tẹ́mi tó ń pè ya ẹni tó fẹ́ ran mẹ́ka báyìí ni igbá ni kòkò bàbá sàṣàṣàṣùn ṣe rí problem ti yá yẹn ni pé ó ṣàfẹ́ lọ mọ́ka. só sì lọ. ó ti lọ wọ́n ti só ti adé báyìí. àmì ìwà mọ̀ O wọ́n di laye lagba lọ. èmi ni mo dé ni mo ríra mi. ti dé báyìí àwọn yòókù awon ti de dé àwọn ti ń dé báyìí. mẹ́ta ni lójú ìyá sọ mi pé kí n so fún ẹni to fe kole fóun ipe kájọ ká máa kọ́lé fóun máa ká ko fóun kóun fi lọ́ọ́ máa akbar. béèrè ẹni tó ti ń Islam ẹ̀sìn bọ̀ tipẹ́tipẹ́ tí ò rí oríire gbà wọ́n gba owó fún ẹ kódà kó jẹ́ five hundred thousand ni wọ́n fi dẹ́ ẹ lókòwò bó bá jẹ́ nítorí ẹ pé kò yẹ kó sọ five hundred thousand yẹn di one million naira. Hmm. ilé náà promise ìyá abọ́nà balẹ̀ báyìí. èmi ti gbìyànjú mo ti gbalẹ̀ fún ìyá. ìyá nílẹ̀ báyìí. ó ti nílẹ̀ àṣẹ fídíò wa ń ta. bó nílẹ̀ wà Ìlọrin náà ni àbí. Ìlọrin ni. Hmm. ìyá nílẹ̀ ó ti nílẹ̀ ó ó máa kó lọ kọ́lé ẹ̀ fúnra rẹ̀ mi ò ní mi ò tí ẹ bá pẹ́ bí mi mi ìdásí nǹkan kan mọ́sẹ̀ o. nípa àmọ́ náà. a ah, náà mo ti yọ̀ǹda mo ti ṣe ìdèmí ní lágbára ibi tó lọ. lójú tiẹ̀ òun tí wọ́n tó ń sọ̀rọ̀ ni pé owó tẹ gbà. o sunkún rojọ́ ni bóòlù yìí súná bóòlù yìí súná. ó sunkún ni ó sunkún torí kó fẹ́ gba mọ́kà hmm. torí kó fẹ́ gba mọ́kà lẹ́yìn fídíò tó ṣe yẹn ọ́díò tó ṣe yẹn ó ti tún pè mí o. ẹ sì gbé kọ́ọ̀lù. tó ti tún ṣe pè mí tó ti tún ṣàdúrà fún mi ẹ̀yin ni ibà ṣe ò bá ṣe kí ni bá àláfẹ́ lá lẹ́yìn ìgbà tó ti gba mákà tán tó ti lọ. ṣé kò sáwọn kan náà ń tì yá yẹn pé. wọ́n ń tì náà ni wọ́n fi ń ga brain ẹ̀ ni. àwọn kan ni. àwọn kan ni problem tara wọn. ṣé ṣé ṣe ṣe àwọn ọ̀tá yín. ṣe wo lọ́ta. Hmm, Ànábì gan ni sallallahu alayhi wa sallam. mo sẹ́yìn tí mẹ́ta yóò lọ́ta. sallallahu alayhi wa sallam. <laughs> tí bá ti ń da fún ọ láyé wa lọ́ta allah akbar. kí ni tèmi pẹ̀lú. so níbi táwa bàjẹ́ báyìí lónìí hmm. kí ni status status quo àtẹ̀yìn àtìyá níbolẹ níbolẹ gbé títí. láàárọ̀ yìí two weeks on the what on the first of july. inshallah. ẹnìkan promise ìyá yẹn ní set of share. naa. ìgbé òun máa kó fún ìyá yẹn wọ́n ti pè mí láàárọ̀ yìí sí àwọn ọmọ tí wàá ń bẹ̀ lọ́rin pé share yẹn ti rẹ́dì pé kán lọ kó share yẹn fún ìyá yẹn àwọn kan tó lọ wọ́n lọ wá nọ́mbà ẹni tó promise ìyá yẹn ń ṣe à wọ́n wá pè bẹ́ẹ̀ àwọn tí ń kunlé fún yàrá wọ́n lọ kunlé ni òkè wọ́n kọ́lé fún o. ilé tí ń gbé ilé tí ń gbé àwọn bá kun tó bá dé lápẹ̀ kó tẹ̀ bá lọ mọ́kà tó bá dé wọ́n kunlé fún. wẹ́ẹ́ kí lè ṣe eré gidi pé àwọn ti kunlé fún yàrá o ẹ ṣé à ló kú o ìwọ ọdẹ ló promise ṣe à ẹnìyẹn ní òótọ́ ni òun promise ṣe à bọ̀tọ̀dọ̀ yín kọ́ lòun ti promise ṣe à. Hmm orí programu Severy Nnajat ló ti promise ṣe èmi ò kúkú mọ̀ kankan. bó o bá ṣe ṣe àbá àlùfáà gbọ́dọ̀ mọ ń pa ẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí nìyẹn. Allahu Akbar. àwọn báyìí báyìí pé òun o wọ́n ní ṣíà o pé àwọn fẹ́ wá kó òun ní àràrà o ẹ̀yin kọ́ wọ́n sàfẹ́ gba glory. Hmm. náà fi wọ́n pẹ́ nìyẹn lẹ́yìn iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ gba glory kan wọ́n pẹ́ nìyẹn lẹ́yìn ẹnìyẹn wá pè mí ẹnìyẹn wá ní òkè tó bá tiẹ̀ máa kó ṣíà kalẹ̀ Severy Nnajat ló máa deliver Hmm. Hmm. ṣíà wọ́n sẹ́ẹ̀dì nọ́mbà ẹni tó ṣe ṣíà sí mi lánàá èmi ti sẹ́ǹdẹ̀ sáwọn ọmọ tó wà nílọrin hmm. ẹ lọ kó ṣíà ẹ kó fún yàrá ẹ̀ ṣe fídíò ẹ̀ sàlámù àlékún ọwọ́ àdàrọ̀ bíkà. ẹ̀yin ẹ̀yin ò torí pé ohun tó ṣẹlẹ̀ kẹwàá kẹwàá kẹwàá gbé gidi ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. Allah tí n bá sọ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ nìyẹn ṣe pè mí pé tí n bá kàn nìyẹn lábùkù pé ẹ eh, please please please ẹ bá pè mí mọ́ lórí ọ̀rọ̀ yáyé o kò sí tó kàn mí pẹ̀lú ó lè ó lè da nǹkan rú. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má pè mọ́ pẹ̀lú ọ̀rọ̀ yàyẹ lọ kó ṣe àwọn tẹ́ kó ṣe àfihàn kí ni tèmi àti yín. allah akbar. ṣe understand. bọ́dẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀. Hmm, ẹ ṣe ìsìlámù bẹ́ẹ̀. èmi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó ló ń fẹ́ kọ́lé fún gbogbo bàtí ìyá yẹn ti ń rojọ́ kiri tẹ́nìyẹn tí ẹnìyẹn pè mí pé kí ìyá yẹn lọ wálẹ̀ fúnra mi tún pè yẹn mo ní ìyá lọ wálẹ̀ o wọ́n máa sẹ́ńdì owó lẹ̀ sí yín o wọ́n dẹ̀ sẹ́ńdì owó lẹ̀ sí ìyá yẹn òun náà ló lọ wálẹ̀ ṣe ti hmm. ṣe ti understand àárín yẹn èmi dẹ̀ ṣe tèmi mo kúrò ńbẹ̀ mo fi ní ìyàtọ̀ rẹ̀ ìyàtọ̀ ti àgbàlá Gabriel àti Muyideen hmm. Islam ẹ̀sìn wa ò kọ́ wa ká fojú olóore tún kí ẹ àkáàdì nọ́mbà yín lẹ ń gbowó sí one of náà nọmba nọ́mbà tiẹ̀ lẹ kó organisation tó wà registered under federal federal the federal republic of nigeria. Hmm. gbogbo lẹni tí gbogbo lẹni ìjọba ló mọ ìjọba ìjọba ló mọ ìjọba ló ìjọba òṣèlú ní mọ̀sí ìjọba ìjọba ń gba tax náà ń sọ return fún ìjọba náà wàláhì à ń sọ tax gbogbo ẹni tó bá gbé register company wà á sọ tax náà hmm. àwọn tí èsàn tax lórí register kí ni wọn làwọn mọ́ṣáláṣí hmm. mọ́ṣáláṣí ilé kéwú àwọn yẹn ò ní táàsì táwọn san àmọ́ company tó lóun ṣe charity organization. ẹ̀rọ tó ń rọra activities náà. Ah, ah, ah, wàá san táàsì fún ìjọba náà ìjọba máa gbà lọ́wọ́ ẹ̀. sọ̀rọ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. dákàtẹ̀ tó lọ sọ́dọ̀ àgbẹ̀ akọ mú ọ̀rọ̀ ìyá ní ìyá mẹ́ka yìí ìyá Kúránì ǹjẹ́ nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ṣé kò tútù sí lọ́kàn àti kò jẹ́ kí oore gan sun ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara orí àsúnyàn ṣe torí pé àfi bisó lórí làwọn èèyàn orí máa súnyàn ṣe ṣùgbọ́n tá a bá tún ní ká wá wò yìí òun sotiye tá a bá tún ní ká wò yẹn èèyàn tún wá ní ṣoore ebo ni mo sọ yìí seven hundred and eighty peoples. ló wà nílẹ̀ báyìí wallahi tàlà àwọn kan yìí wá bá mi ní ìjẹrin the chief mama fọmọlẹ ló mú wọn wá ìyàwó ọmọ méjì àtọkọ wọ́n gba visa Canada wọ́n rówó tíkẹ́ẹ̀tì wọ́n dẹ gba visa ọdún méjì méjì ọdún ti kọjá hmm. ah. wọ́n dẹ̀ ní di naira. kápẹ́ fẹ́ fi lọ. kápẹ́ fi lọ. olùkọ́ ìgbà náà rọ̀ mí dáadáa. ó wá pọ̀ bẹ́ẹ̀ ẹni kidney ń bẹ oní liver ń bẹ àti wa. Hmm. but ẹni tí ọlọ́run bá ti dá ní aláàánú yóò ṣàánú náà ni ètò ìṣẹ̀lẹ̀ nìyẹn. ẹ ṣì ń tẹ̀síwájú. àwọn àwọn ò dúró àkàkọ́ lọ́mọdé aṣọ rẹ̀ ṣe ni.